orúkọ mi ni alájà Sherifat ajílẹ̀yẹ aka oyíboyí ìyàkọ́lẹ̀dòwò. inú mi dùn gan o pé mo bá wọn nípìn nípa nínú fíìmù ọjọ́ alẹ́ tí Doyin Àmọ̀dù tó gbé kalẹ̀ dùn gan o pé mo ṣì wà láyé mo wà láàyè mi ò tí ì dòkú nígbà tí Doyin tó máa gbétò yìí kalẹ̀ bí ìmọ̀bísí ọlọ́run ti fún ní ọgbọ́n àti òye tó fi gbé ọgbọ́n yìí kalẹ̀ láti kó àwọn àgbààgbà jọ tó bá jẹ́ wípé àárín èèyàn méjì mẹ́ta tí wọ́n ṣe orúkọ tí Doyin yìí ṣe ni nítorí ìyàwó àgbààgbà ìbátú ti lọ síwájú jù báyìí lọ wọn nígbàgbẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn àgbààgbà àwọn èèyàn wa ní ìsọ́bà fẹ́ ṣeré àgbà wọ́n máa lọ mọ́mọ kékeré wọ́n ti sínkú àgbà wọ́n á ní máa ṣarúgbó ṣùgbọ́n tí wọ́n jẹ́ pàgbàlagbà ló ṣarúgbó yẹn ó máa wà láṣọ́ra arúgbó yẹn máa ṣarúgbó yẹn dáadáa ni ṣùgbọ́n wọ́n ti pa àwọn àgbààgbà tí wọ́n ti wò wípé kò sí kan lè ṣe nínú indọ́sítì wọ́n dẹ̀ sì lè ṣe mẹ́wàá ẹ jẹ́ bí doyin ṣe gbé kalẹ̀ báyìí nìsín gbogbo àwọn tá a ti nira wa tó ti pẹ́ lọ́pọ̀ lọ́jọ́ tó ti pẹ́ gbogbo la pàdé níjọ́ yẹn tá ti lọ sinimá yẹn ẹni tí o ti rí ẹlòmíì tó ti pẹ́ apàdé àtúnkìra wa ẹkú àtijọ́ ẹkú àtijọ́ ẹkú àtijọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn èèyàn wa náà wọ́n ń ṣètò báyìí fáwọn àgbààgbà ni àwọn onígbàgbẹ́ nìkọ̀ọ̀kan àwọn tó ń wo sinimá àgbéléwò wọn máa wípé alágbájá sì ní tàmẹ́dò ní ẹ̀yáwó fíìmù ọjọ́ alẹ́ tó bá bọ́ sọ́jà tán ní ìsìn gbogbo àwọn tó jáde láìpẹ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀yin onísínímù àwátẹ́ ń wò wá ẹ lọ wò ó ẹ lọ wò tẹ̀sí ní ti pẹ́ẹ́pẹ́ lóyún tí wàá ṣe kíní kan tó jọmí lójú ẹni kejì ó tún wàá ṣe pósà fún gbogbo àwọn tó ti lọ tí ò dẹ̀ gbàgbé wọn ajílẹ̀yẹ wà bẹ̀ kọ́lẹ́dọ̀wọ́ wà bẹ̀ ìyáàmìlẹ́kọ̀ọ́ wà bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti lọ àtúbárí wọn nínú pósà ẹni pé ó nǹkan tó ṣe yìí ọlọ́run ní ṣe lè láṣẹ mọ́ fún un á tún ṣe mí á tún ṣe mí gbogbo wa tá a jẹjọ ṣe náà inú mi dùn gbogbo àlá tún jọ pé nílé yìí àfẹ́ ní kọ́kọ́ wa ṣàwátì ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ṣe gan-an